وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام والمستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أرجوك الله أبا عليكم الله أبا أتي أولي الله تاني الله kó máa bá aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àti àwọn sahaba ẹ̀ àti gbogbo olùmọ̀jọ́ anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà. ẹ̀rí eléyìí tí à ń bá àlàyé lọ òun náà ni ọ̀rọ̀ nípa àtàsọ́wọ́fó àṣòfóyọ́ tó fi ọgbọ́ ìkìtàrí ọ̀fúnnà náà a àlàyé nípa ìmọ̀rin ojú ọ̀nà àwọn oníṣòfin láti fi ṣe Islam àlàyé nípa ìròrí àwọn onísúfí níbàámu sí ìmọ́lẹ̀ síra lọ́wọ́ba alukur'an torí àti sọ́nà anabi sallallahu alayhi wa sallam òun náà nìkan tí a ń gbé ẹ̀wù lọ. Owó tí a bá àlàyé náà bọ́ òun náà ni ọ̀rọ̀ nípa wọ́ṣùdọ́tò rìsíìtì ká nígbàgbọ́ pé gbogbo ohun tó ń bẹ pátápátá ká nígbàgbọ́ pé nǹkan kan òun náà ni gbogbo ẹ̀ gbogbo tí ń bẹ láyé yìí ẹyọ kan náà ni gbogbo bó ṣe wù kí nǹkan yẹn pọ̀ tó ẹyọ kan péré òun náà ni gbogbo nǹkan yẹn represent ẹyọ kan òun náà ni gbogbo tí ń bẹ ẹyọ kan òun náà òun náà ni alhaq tó sọ pé alhaq ìdọ́gba lérò pẹ̀lú ẹ̀ náà ni pé ọlọ́run gbogbo gbogbo tí ń bẹ pátá bó ṣe àkókò tó bó ṣe kí àwòrán nǹkan yẹn kó yàtọ̀ ọ̀tọ̀ fúnra wọn tó ọlọ́run náà ní gbogbo ẹ̀. òun nìkan tí a ń bá lọ pé àkídàtú wọ́ṣídàtì wùdúùd níní àdìsọ́kàn wípé gbogbo ẹ̀dá tí ń bẹ pátápátá gbogbo tí ń bẹ ọlọ́run ní gbogbo ẹ̀. kí ni ìhà tí Islam tó kọ sí irú ìròyìn yìí torí pé àkídàtu wahdatil wujud ká ní àdìsọ́kàn pé gbogbo ohun tó ń bẹ pátá ọlọ́run ní gbogbo ẹ̀ nínú àwọn òṣùwò nínú àwọn ìpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ àkídà àwọn oníṣòfin ni àdìsọ́kàn yìí. náà sọ̀wá gba ọ̀dọ̀ ìkan nínú àwọn àgbàfà tó lámìláka nínú ìlànà sufi àwọn àgbà ọ̀dọ́ rẹ̀ wọlé òun náà ni ibnu arabi ibnu arabi. afa afa yìí Muhyiddin ibn Arabi òun ni à ń gbé àwọn ọ̀rọ̀ yẹ̀wò nínú Fususul Hikam nínú tírà kan tó pè ní Fususul Hikam ṣàfà yìí fi àwọn ìpìlẹ̀ yìí ó fi rinlẹ̀ dáadáa nínú tírà yìí orí ìpìlẹ̀ yìí òun sì ni àwọn sófì orí ẹ̀ ni wọ́n ń rìn kò rí báyìí nísìnyí so láti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ nínú ìlànà sófì wa tó yẹ pé àwọn náà wọ́n ń fi nǹkan yìí rinlẹ̀ gẹ́gẹ́ bí àwọn ahmadu tijani ahmadu atijani abul abbas ahmadu atijani òun náà fi kíní yìí rinlẹ̀ àkídàtú wáṣídàtú wujud òun náà fi rinlẹ̀ kájà fún gbogbo ọdún bá ọlọ́run ni kìí fún òun nìkan bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú kọ̀ọ̀dùríyà ó ní kọ̀sídà kan olùkọ́ pé insha Allah á padà máa ṣàlàyé kọ̀sídà yìí náà nínú àwọn kọ̀sọ́ìd nínú àwọn ẹsẹ̀ orin tí àwọn kọ̀dìríyà máa ń dá nígbà tó máa ń ṣe àríkìrí ó ní kọ̀sídà kan tó yẹ pé kọ̀sídà yẹn kọ̀sídà tó wahdatil wujudi ni kọ̀sídà yẹn ìtumọ̀ rẹ̀ nítorí rẹ̀ ní pé gbogbo tí ń bẹ láyé pátá gbogbo ẹ̀ pátá ọlọ́run ní gbogbo ẹ̀. tòkàmì bá rò pé bóyá àbáwọn Tìjàníyà àbí ìran kan nínú àwọn onísúfí àwọn ni wọ́n jẹ́ aláṣejù àbáwọn ni wọ́n ní irú àkídà burúkú yìí kò sí súfí kan láyé ó jẹ́ Kọ̀dìríyà ni o ó jẹ́ Tìjàníyà ni o ó jẹ́ Jàfàríyà ni tó ń pẹ́ látara Tìjàníyà làwọn ti ya àbọ́jẹ́ ṣàbìlíyà ni o àbọ́jẹ́ nàṣìbàndíyà ni o gbogbo àwọn túrùkù súfí wọ̀nyí wà lẹ́yìn sọ́nù sọ́nù àbàràkàtù gbogbo wọn pátápátá òun ni wọ́n ní àkídà tó wáṣídà tó lò bòdì ni wọ́n ní àdìsọ́ kan pé gbogbo nǹkan tó ń bẹ gbogbo ọ̀rọ̀ náà ọba ní gbogbo wọn nǹkan ẹyọ kan náà ní gbogbo wọn wọ́n kàn wá ọlọ́run ọba yẹn ó kàn wá ní àwòrán tó pọ̀ ní gbogbo nǹkan tó bá wá tá ọlọ́run ní gbogbo ẹ̀ sọ̀tàmọ́ba rò pé àwọn kan particularly òun ni àkídà yìí wà peculiar sí pápá jùlọ irú àwọn Ibn Arabi tá à ń sọ ìwé ṣe Tijaniyya gbogbo Ibn Arabi ti ṣáájú Ahmadu Tijani so kò lè jẹ́ Tijani kò lè jẹ́ Tijani láíláí wà lóko sọ́nsọ́nà wàrúkàtù gbogbo irú àwọn Shibli gbogbo irú àwọn Sha'irani gbogbo irú àwọn Ahmadu Rufai gbogbo irú àwọn Al-Junayd gbogbo irú àwọn ah, Abu Yazid al gbogbo àwọn tìlmìntánì àwọn eléyìí báyìí wọ́n ṣáájú ahmadu tijani wọ́n lè jẹ́ wọ́n lè jẹ́ tijaniya láíláí torípé ẹ̀ńdá ń pè ní àtijani ẹ́ tó yẹ pé púpọ̀ wọn máa jẹ́ àwọn tijaniya àwọn àtijani yún àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni àwọn tí wọ́n ń rin ojú ọ̀nà ahmadu tijani láti fi rìn ìlànà sófin. now tọ́wọ́ bá ń rinlẹ̀ pé gbogbo àwọn àyè mọ̀ tí a kà yìí tó jẹ́ pé àgbàfà ni wọ́n nílò àwọn sófò tó bá yẹ pé àwọn náà pèpè sí wahdatul wujud tó yẹ jẹ́ pé ó rinlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ wọn báyìí ó túmọ̀ sí pé kìí ṣe ìran kan nínú àwọn súfì lónìí àkídà tí kìí bá ṣe pé ìpìlẹ̀ súfì gẹ́gẹ́ ni so bẹ́ẹ̀ ṣe máa bá àkídà tó wahdatul wujud lọ́dọ̀ àwọn kọ̀dìríyà lọ́dọ̀ àwọn tìjàníyà lẹ́ẹ̀máa bá bá àwọn oníṣubú yòókù gbogbo wọn párátá lẹ́bàá akídàtú wahdatul wujudi lẹ́bàá lọ́dọ̀ wọn nítorí gbogbo wọn wọ́n mú láti bí ìpìlẹ̀ súfì ni sẹ́ni gbogbo àwọn eléyìí táwọn wí yìí so túrùkù ni wọ́n ẹni pé tọ̀rí kọ̀ọ̀kan ni wọ́n jẹ́ lábẹ́ súfì so túrùkù ni wọ́n tọ́jọ́ túrùkù sùfìyà àwọn túrùkù tó yẹ kí wọ́n ń rojú ọ̀nà súfì òní wọn gbogbo wọn àkídà kan lọ́pàá papọ̀ òun náà ni àkídà àkídà tó sùfìyà òun ló pa wọ́n papọ̀ akédàtú tasawuf òun ló pa gbogbo wọn pọ̀. naam nínú fususul hikam ilé tí a ń ṣe àgbéyẹ̀wò ọ̀lọ́ a ní kí a wo àwọn ọ̀rọ̀ kan nínú ẹ̀ tó jẹ́ sí pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí òun ni ahuna òun ni Muhyiddin Ibn Arabi ló fi ń fi ọ̀rọ̀ wahdatul wujud ló fi ń fi rinlẹ̀ mo ti sàlàyé fún wa lẹ́ẹ̀kan pé kọ̀sídà kan bẹ lọ́dọ̀ àwọn Qadiriyya èyí tó pé insha Allahu ta'ala máa padà sàlàyé kọ̀sídà yẹn fún wa nígbà tí ọba débi ayé ibi tí mo ti ń ṣàlàyé àwọn àwọn túrùkù wọ̀nyí níbi tí wọ́n ti kó sí wáṣíjà tó lòdù màá mú kọ̀sídà kan wá nínú àwọn kọ̀sídà ti ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn oníkọ̀dúnríyà tó yẹ pé wọn lè má da tó bá fẹ́ bẹ̀rẹ̀ àzíkiri wọn lójoojúmọ́ owó bá tó bá fẹ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ àzíkiri tó bá fẹ́ ṣe kọ̀sídà kódà tó bá ń lu bàndì yìí tó bá ń ṣe kọ̀sídà yìí tó bá ń ṣe tó bá ń ka kọ̀sídà tó ń lu bàndì yìí wọn lè má da àwọn kọ̀sídà yìí gbogbo àwọn kọ̀sídà yẹn dẹ̀ ní láwọn kọ̀sọ́ ìdù àwọn àwọn kọ̀sọ́ ìdìbò ẹ̀kọ́ ń fi wahdatul wujud nílẹ̀ ni wallahi ó ń fi nílẹ̀ pé gbogbo tí ń bẹ pátápátá ọlọ́run ní gbogbo wọn. sórí bá nísìnyí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń kọ àwọn kọ̀sọ́ ìdù yìí òun ní inú wọn ọmọ túmọ̀ rẹ̀ òun kà ń dun òun sí ó kà dùn lójú tiẹ̀ wọ́n kà kọ́ lóhùn tó dùn ó sì máa gbùdà dìrì sí ni kò mọ now Ibn Arabi Muhyiddin Ibn Arabi nínú àwọn àdìsọ́kàn rẹ̀ wọ́n ní pé wọ́n pé ànàkàwọn aráàfin àwọn àjọ Nuh àjábò rusulahum ijabatan haqiqiyya ó gbà pé wọ́n jẹ́ pé àwọn àdìsọ́ tó yà wọ́n lọ́tọ́ wọn sí wọn. wọ́n jẹ́ pé àrẹ́bí Nuh alayhi salatu wassalam ànàkàwọn Nuh àjábò rusulahum àjábù ọ̀kíyàwó ìjábàtà ṣàtìkíyà òjúbọ́ káwọn ọ̀rọ̀ ìpamọ́ tó ọ̀rọ̀ níbi nù wọ́n dá lóhùn nídàá lóhùn pàápàá ló fi kán dá lóhùn dandan nídàá lóhùn tòótọ́ ìdáhùn gángan wọ́n tẹ̀lé ànábì nù alayhi salatu wassalam wọ́n sì dá lóhùn dáhùn àti ànábì nù ń pèsè sí gan ni wọ́n ń tẹ̀lé náà ti gbọ́ yé. táwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ́nà kúránì pé káyọ̀ bá ní àwọn ìjọ ànábì Nuh wọ́n pe àwọn òjíṣẹ́ ọlọ́run bá nírọ́ nítorí pé wọ́n nígbàgbọ́ wọ́n tàbí nǹkan tánábì Nuh alayhi salatu wa salam ń pè wọ́n sí. فجعلهم الله سبحانه وتعالى مكذبين للرسل ọlọ́run ọ̀bọ̀n wọn fún wọn nídàájọ́ pé gbogbo àwọn ànábì náà ni wọ́n pè nínú ẹ̀ lóbi jẹ́ pé nínú àkídàtu ahli sunnati wal jama'a man kadhaba rasulan wahidan faqad kadhaba jami'a ar-rusul gbogbo àwọn akẹ́kọ̀ọ́ òjíṣẹ́ kan ní ọ̀rọ̀ gbogbo àwọn òjíṣẹ́ náà ni ọ̀gbàgbọ́ ẹ̀ sẹ́yìn báyìí sa ìgbàgbọ́ sí òjíṣẹ́ wọn kan wọ́n àwọn ọmọdé àgbọ̀dé ọlọ́sàn ìgbàgbọ́ sí kò gbá anẹ́bí wa Muhammad gbọ́ nìyẹn torí tó bá gbá anẹ́bí wa Muhammad gbọ́ ni anẹ́bí Muhammad sallallahu alaihi fún wa ní ìròyìn nípa ìjà anẹ́bí ọlọ́ọ̀ba Musa anẹ́bí Isa Al-Qur'an gbé wa ipa anẹ́bí ọlọ́ọ̀ba ni gbogbo ẹnikẹ́ni tí òun láti gba ànábì wa Muhammad lójíṣẹ́ kò gba ànábì wọn sára yẹn tó bá ní wọn sára fún wa ní ìró ìdùnnú nípa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam sọ ẹni tí o bá ti gba nẹ́bì kan gbọ́ ọ̀kọ́ gbàgbọ́ àwọn nẹ́bì gbọ́ nìyẹn. dàlílà ọ̀dọ́ ìjàkọ̀ olúwo tààrà káàdì lábà fọwọ́ mọ nóòsì ní ìlú ọ̀sẹ̀lẹ̀ ọ̀rọ̀ wọn ní àwọn àjọ nóòsì wọ́n pe àwọn òtítọ́ náà nítorí pé wọ́n pe ànẹ́bì nóòsì wọ́n pe nírọ́ náà ọ̀rọ̀ àwọn àríkájú pé wọ́n pe wọn àtàwọn ànẹ́bì rasulahum ìjábà tàn ṣàkèkéyà wọ́n já òjíṣẹ́ wọn nígbàgbọ́ anábì nuhu mẹ́tara bíyìn fàmẹ́tà rúbìyì anábì nuhu dá ète fún wọn làwọn náà fi dé tàbí anábì nuhu ń lo ète fún wọn làwọn náà fi ń lo ète fún ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọn ń lo ète fún anábì nuhu ni torípa anábì nuhu náà ò sí kíni ọ̀nà tá pẹ̀lú wọn ọ̀rọ̀ burúkú ni wọ́n ti gbà pé tàmásùkùn bí àyàwó ti yìí ìnáwó tàmásùkùn bí hàpìn àrọ́dà nóòhùn àyànjílẹ̀hùn àìbù fífi àtàwọn àwọn òfin òòsà wọn yìí tí wọ́n dì mọ́ àwọn òòsà wọn yìí وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواها ولا يغوث ولا يعوق ونصرا àwọn ọ̀sà wọ̀nyí tó láwọn ò ní sílẹ̀ yìí tí wọ́n lè ń sọ báwọn èèyàn wọ̀nyí pé ẹ̀rọ gbọ́dọ̀ pa àwọn ọ̀sà wọ̀nyí tí dídì máa ń sáwọn tájì máa wọ̀nyí táwọn ju àwọn sáwọn wọ̀nyí innama huwa tamassukum bi haqqi wọ́n dìrọ̀ máa wọ́n ọba òdodo náà nù ọlọ́run ọba máa gbámú yẹn àrẹ́rìn nuhun ayezilahum anhu alẹ́rìn nuhu wọ́n fẹ́ gbé wọn kúrò lọ́dọ̀ ọlọ́run tó pé ọ̀sà tó ń sìn yín náà ọlọ́run náà ni dábàá àti dátù wahdatil wujud ẹ̀rọ kan ọ̀rọ̀ ọ̀rọ̀ tó fi sàlàyé ọ̀rọ̀ yìí وما هنا العلماء بالله ما أشار إليه نوح عليه السلام في حق قومه في السماء عليه باللسان الذم وعلم أنه إنما لم يجيب دعوته لما فيها من الفرقان والأمر قرآن لا فرقان وقد أقيم في القرآن لا يخضع إلى القرآن وإن كان فيه دعوهم ليغفر لهم لا يكشف لهم وفهموا ذلك منه صلى الله عليه وسلم لذلك جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وهذه كلها سيرة الفكر التي دعاهم إليها فأجابوا دعوته بالفعل لا بلبيك àwọn olùmọ̀ àwọn tí wọ́n dá aláwọ̀ mọ̀ alùlámà billah wọ́n nímọ̀ sí nǹkan tí ànábì Nuhu ń ṣe ìtọ́ka rẹ̀ tó ń ṣe ìtọ́ka sí ànábì alùlámà billah máa ashara ilayhi Nuhu nǹkan tí ànábì Nuhu ń ṣe ìtọ́ka sí ìtọ́nàbì Nuhu ń tó àwọn èèyàn rẹ̀ sọ́nà sí ìyẹn tí wọ́n ń tọ́ka sí gẹ́gẹ́ àwọn tí wọ́n dá aláwọ̀ bá nǹkan tó ń ṣe nǹkan tọ́ka sí mẹ́wàá sọ́wọ́ ìlànà ìfi hàkì dàrọ́kì ìfi hàkì fáàmì ìmìnà sànà ìrìn ibi ìsàlẹ̀ zambi. wọ́n ní anábì Nuhu gbogbo ọ̀rọ̀ tó sọ nípa àwọn rẹ̀ ọba dáadáa gbọ́ yé ń bẹ̀ ní pé anábì ni ń yin wọn ni àwọn tẹ rí tẹ rí ń gbé wọn yẹn ni o àmọ́ àwọn tí wọ́n mọ̀ ọ́n tán gbọ́ yé ni. àwọn tó ń dá àwọn àbámọ̀ nọ́mà yìí pé gbogbo ohun tí ànábì Nuhu ń sọ nípa àwọn ìjọ rẹ̀. قال رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يردوا إلا فاجرا كفارا gbogbo àwọn ọ̀rọ̀ tí ànábì Nuhu sọ nípa àwọn ìjọ rẹ̀ yẹn ó ní àwọn tó dá Ọlọ́run mọ̀ọ́mọ̀ wípé àwọn tó máa ń àwọn mọ̀ yí pé anábì Nuhu ń yìn wọ́n ni ó kàn ń yìn wọ́n pẹ̀lú lisanu zamu ó kàn ń fi àwọn èébú ó fi ń yìn wọ́n ni. wọ́n ní wọ́n dẹ̀ gbọ́ yé وعلم أنهم إنما لم يجيبوا دعوته لما فيها من الفرقان wọ́n ní wọ́n mọ̀ wọ́n dẹ̀ gbọ́ yé wípé wọn àdá ànábì núhù lóhùn nípa wọn àdá lóhùn ìpèpè tó ń pè wọ́n sí nítorí pé fẹ́ máa ṣèyapa láàrin ọlọ́run àtàwọn òòṣà ànábì núhù fẹ́ máa jẹ́ kó yé wọn wípé ọlọ́run bá yàtọ̀ sí òòṣà òun ò jẹ́ ká gbọ́ tiẹ̀ ní ò jẹ́ ká dá lóhùn wọ́n mọ àwọn àwọn olùmọ̀ tó ń mọ ọlọ́run bá mọ̀ yìí pé nǹkan tó fàtà wà ìjọ ànábì núhù fi dá lónìí ẹ̀ so ìyá ń bá ń sì ní bó ti yẹ ká ṣe náà nìyẹn ní gbogbo àwọn nke onye ní ọ̀rọ̀ yìí ti wọlé amúrú Qur'an láìfurqan ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ Qur'an ní ibi tí Qur'an gbé wá nìyẹn e kì í ṣe gbọ́dọ̀ máa ṣe yàtọ̀ láàrin ọlọ́run àti gbogbo wọn ọlọ́run náà ní gbogbo wọn. wọn fi jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni àti gbogbo tí wọ́n fi tí wọ́n náà kò yẹ báyìí ẹni tó bá dẹ̀ ti gbọ́ ilé yìí kò ní máa tẹ́tí gbọ́ ìmọ̀ àtìyàtọ̀ láàrin ọlọ́run àtàwọn ẹ̀dá mọ́ yóò mọ̀ yìí tó bá ti lè gbọ́ ẹni tí Kùránì ń sọ mọ́ kò ní máa tẹ́tí gbọ́ gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ yí pé ọ̀rọ̀ tàwíìlù kan ọlọ́run ọba kan lẹ gbọ́dọ̀ máa jọ́sìn fún ẹ pa gbogbo àwọn òṣàṣì wọn ní ẹni bẹ́ẹ̀ ò ní tẹ́tí tó pé fòkàn ni wọ́n sọ yẹn kò ní láti ṣe yìí. ó ní àwọn gbọ́ yé wípé jahilhum yẹ́ kán tẹ̀lé tawhid kọ́lọ́wọ́n ọba àlejò àlè forí jì wọ́n láàlì yẹ kí falahùn èyí ṣe ń pè wọ́n lọ síbi wípé kọ́lọ́wọ́n ọba àlejò láti máa sí kọ́lọ́wọ́n ọba àlejò láti máa tó lè máa fún wọn ní wáyù direct àwọn agbóyè yẹ pé à ilé tó ń gbà wọn sí yẹn àyè ṣe lẹ́sẹ̀kẹ́lẹ̀ sá pé kàrí sọ̀nà ló ń pè wọ́n sí yẹn àyè ṣe lẹ́sẹ̀ débi kọ́lọ́ wọn gbogbo oríjì wa àti báyìí sí náà débi pé ọ yẹ kó mẹ́kọ̀ọ́ wá síbi pé kọ́lọ́ wọn bá àlejò láti kó ṣe káṣù fún wa ni láwọn yóò ṣì fàlàhù oríṣi wọn ti fẹ́ kọ́lọ̀ ń forí jì wọn ó ní wọn tẹ́lẹ́sẹ̀ wọ́n máa pè wọ́n sí ibi pé kọ́lọ̀ ń ṣe káṣù fún wọn tó kó ti bá ìsìn náà bá wọn wọ́n sì ti gbàgbọ́ iye wá dẹ́tù rùjú rí débi wípé kọ́lọ̀ ọba nìkan máa ṣe káṣù fún wọn. wọ́n ní wọ́n fọ́n mọ̀ dáàbì kàmínú eléyìí ni wọ́n gbọ́ iye látọ̀dọ̀ anábì nù alayhi salatu wa salam sallallahu salam nítorí ẹ̀ jẹ́ ìlú àtọ̀bí fi àdánìhìn wàsáṣà òfin lìfìyàbàhùn náà fi ọwọ́ wọn dí etí tẹ́yìn sọ aṣọ mẹ́rítà láwọn onígbọ̀n kan tí inú hùn sọ pé eré tó ń kó bá sí iye sọ́nà. ó ní gbogbo eléyìí tá a rán sọ yìí wàhálà bíi kúlù hà sọ́ọ́tù sítìrì alẹ́tì dàhùn iléyà. ó ní gbogbo eléyìí tá a sọ yìí àwòrán gàgà ń tí ànábì Nuhu ń pè wọ́n sí nìyẹn fọ̀yàjọ́bù dàrẹ́kẹ̀wò bìlfẹ́yì àwọn wá dá ànábì Nuhu lóhùn pẹ̀lú iṣẹ́ pẹ̀lú pé àwọn máa bá òòsà yẹn lọ bí bá òòsà tó ń bá òòsà yẹn lọ tẹ́ni ẹ máa sòsà yín lọ o wọ́n ti dá ànábì Nuhu lóhùn pẹ̀lú iṣẹ́ nítorí pé ntàrẹ́bì Nuhu ń pè wọ́n sí náà ni wọ́n wà lórí ẹ̀yẹ ebó ní kàmá jọ́sìn fọ́lọ́ ni àwọn jọ́sìn jọ́sìn fún iná ọlọ́run náà ni wọ́n jọ́sìn fún yẹn ẹ̀sìn ìdìbò yẹn ànábì Nuhu ń pè wọ́n sí pé ẹ máa jọ́sìn fọ́lọ́ ẹ máa jọ́sìn fọ́lọ́ ọba àwọn ẹni ọgbọ́n bá ní ọ̀rọ̀ lórí ìjọsìn fún iná ọlọ́run ní náà fi ní ẹ ẹ tó bá gbọ́dá wà nẹ́bí ní wùyé ẹni pàwọn sáà ti yọ òun ni ẹ máa bára o ọ̀kọ́lù látàdàrú ní àlè látàkù àgbọ́yé tí núhùn pè wá sí ni ẹwò túmọ̀ tí ibi náà rọ́ mi ń túkùrá nítorí ọlọ́run pé àgbọ́yé nǹkan tí núhùn pè wá sí ni pé látàdàrú ní àlè látàkù ẹ má pa àwọn òsáyé tí o wà látàdàrú ní wàdàn wà láṣù wà wà láyàgó sáwà yàrá òkò wà náà sọ̀rọ̀ ẹ má bá gbogbo ẹ lọ gbogbo àwọn káàkiri wọ́n ní tọ́wọ́n òbí jẹ́ sí wípé wọ́n dá lóhùn pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn láàbì làbáyìkà wọ́n dá lóhùn pẹ̀lú pé ká sọ fún pé àtijẹ́pẹ̀ rẹ̀ àmọ́ pẹ̀lú iṣẹ́ wọn wọ́n ti dá ànábì Nuhu lóhùn pẹ̀lú kankan ṣe yẹn. ọwọ́ ní kọ́ra ní òun fi hikmatihi lè kọ́rọ̀ mi hì ó ní Nuhu ń bá ọ̀rọ̀ yẹn lọ ọlọ́run sọ nínú hikma rẹ̀ tó ń sọ fáwọn ìjọ rẹ̀ wípé yóò sì ìsàmẹ́rin alaykum midrara yóò sì nínú àwọn ìkẹ́kọ̀ọ́ ọlọ́run ọba àlejò ń ṣe fún yín tẹ́ bá wà lórí tọ́fíìd òun ni kí ọlọ́run ọba àlejò náà máa sọ òjò òjò ìfẹ́ òjò àánú òjò tí ó máa jẹ́ sábà bí ìgbésí ayé ọ̀rọ̀ ọlọ́run ọba àlejò náà máa sọ kalẹ̀ fún yín láti sámà. ìgbà tí ìbùnà arábí ó ti wá rà yìí ó ní yóò sí ìsàmúlò ọ̀rẹ́kùnmídẹ̀rọ̀ pé kì í sọ́jọ́ ni àdẹ́bìnú gbàlérò wàhíyàn mahẹ́rìfù òní pé tẹ́ ẹ bá ti wà lórí wájàtì wùjú tẹ́ ẹ bá ti wà lórí pẹ́ ń sin lọ́wọ́ bàbí àṣẹ ní kẹ́mọ́ sí yìí. ẹ alimahari fi làkìlíyà òní wípé pẹ̀lú làákàyè yín ẹ má ti máa dá nǹkan tó dáa àmọ́ yàtọ̀ sí nǹkan tí ò dáa pẹ̀lú làákàyè yín ẹ máa máa tọ́lọ́ fẹ́ yàtọ̀ sí tọ́lọ́ ọbọ̀ fẹ́ pẹ̀lú làákàyè yín ẹ lè máa máa ẹgbọ́ ọlọ́ọ̀bà ní kílọ̀ máa sọ wáyé fún yín jà rẹ̀ làákàyè yín alimahari fi làkìlíyà ẹ nìyẹn pé yursil sama aleikum midirọ́rọ́ ìtumọ̀ yìí ni pé ọlọ́wọ́ bá aleikum yóò bá aleikum fún yín ní al-ma'arif al-aqliya filimahani wa nazari wa akibar tó jẹ́ sí pé láyì sí nìkan kan tú kuraani fún yín báyìí tẹ́ ẹ bá gbé kuraani báyìí ẹ sì máa mọ ìtumọ̀ tọ́lọ̀ bá sọ mbẹ́ láì gbalẹ̀ kí ó kọjá ẹ kẹ bí ibi náà wọ́n bíbélì àwọn bí ṣe ń tú kùrán nìyí tí kàn ń tú nítorí pé bẹ́ẹ̀ bá yẹ bá rú ẹ̀ kú èyí lè bá rú ọlọ́run bá pàdé láyé láyé kódà kó kéré bí ọmọ náà gún. musa ní àwọn màláíkà wọ́n kanra nàyà ni èyí lè bá rú ọlọ́run bá tó kéré bí ọmọ náà gún pàdé bí yẹn bá ń tú àyà kùrán Ibn Arabi ni ìtumọ̀ yóò sì lè sàmà alaykum midrara ó ní pé al-ma'arif al-aqliyya ẹ fil níbi máa wòye sọ̀rọ̀ ọlọ́run ọba ìmọ̀ gbọ́rọ̀ ọlọ́run ọba yẹ ìmọ̀ sẹ̀yìn ti báwò ìmọ̀ ní ìrònú ìmọ̀ sèrònú nípa ọlọ́run ọba ẹ ọlọ́run ọba àdékẹ́ náà máa sọ kalẹ̀ sínú làákàyè tó ẹ pé tí a bá gbá ńlá kan mú báyìí ẹ má máa máa ń tọ́lọ̀ ọba àdékẹ́ láwùí ń bẹ̀ láì ṣe pé ẹgbàlejò kọkọjá láì ṣe pé ànábì tuntun yín àti ẹ̀ní nìkan nìkan kan ẹ̀ nílò ìṣiṣẹ́ ọlọ́run ọba nǹkan mọ́ ẹ ti bá ọlọ́run ọba débẹ̀ wàláyà àwọn sufi tọ́lá pé ṣètọ́n náà wọn bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ mọ sọ fún wọn yí pé ọlọ́run ọba àlekẹ́lá ló sọ fún àwọn báyìí níta wọn wọ́n dẹ̀ mọ tú àyà kúránì bó ṣe wọ́n wà láì wọ́n mọ tú àyà kúránì tú àgbákò ó tiẹ̀ wọ́pọ̀ lọ́dọ̀ ọmọ oníkìjì páyẹn wàláì tí bá ń tú àlùkùránì báyìí èyí ó sì máa sun ẹkún nígbà tó ń sọ ó ní ilẹ̀kùn nùbúwà ló ìjójì sí ọlọ́run ọba sí ọlọ́run ọba ní kí ó fún yẹn ní rìsáyà ó ní ilẹ̀kùn rẹ̀ sí o. ìgbà tó yá ó tún ní ilẹ̀kùn nùbúwà gan òsì tá ń sọ fún yín pé ilẹ̀kùn nùbúwà sí. wọ́n bẹ̀rẹ̀ sí máa mú àyà ní tu ní tukutu láwọn ìtumọ̀ tó yẹ sí pé àwàláì yóò sì máa sun ẹkún báyìí pé àsẹ́ni yìí sí ìfẹ́ rálì kìí àmà báyìí pẹ̀lú nǹkan tó ń tú yìí tó sì fẹ́ bá ọlọ́run bá pàdé pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ìyọnu ọlọ́run bá báyìí sọfẹ́ sí ọlọ́run báyìí. náà wọ́n ní wọ́n ń gbé ẹkún bí amuwal ọlọ́run bá ilé ìjọba wa máa yọ ọmọ wa ẹ̀sẹ̀ǹdì àwọn dúkìá yín nítorí ọba àdìgẹ́ ló ń sọ ní ọgbẹ́ tí a bá ti wà lórí tawhid lára àwọn sámárọ̀tù tawhid ní pé yorùsílì sàmáà àlékún mi dọ̀rọ̀ ọ̀rọ̀ ara àjò kò ní sí pẹ̀lú yín mọ́ ọlọ́run ọba àlékè láwọn máa rọ òjò fún yín ọlọ́run ọba àlékè láwọn máa rọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ léyìn lórí látara pé ẹ̀jẹ̀ ni o ẹ̀jọ́ lé lórí lórí lórí tàwùsí. wà ló ń bí lẹ́kùn bí amuwal dúkìá rí ọlọ́run ọba àlékè lónìí kọ́ máa gbòòrò sí ọlọ́run ọba àlékè lónìí kọ́ máa gbòòrò sí. ìgbà tí mo dára bí sọ ọkọ fẹ́ tú ara yìí ó ní alẹ́ bí máa rọ mí lùbíkùn ilé yìí فهذا ما بكم فهذا ما بكم إليه فيه

fàyàdà mẹ́lẹ̀kùn ìlẹ́yìn fàyàdà mẹ́lẹ̀kùn ìlẹ́yìn táwọn ọmọ ìlú jábá ti wá gbé yín wá sábà rẹ̀ báyìí ọ̀rọ̀ tún sọ̀rọ̀ takùn fíìhì ẹ máa rí àwòrán yín lára ọlọ́run báyìí ọmọ ìlú jábá ti ṣe yín bẹ́ẹ̀ ẹ máa rí àwòrán yín ọ̀rọ̀ tún sọ̀rọ̀ takùn fíìhì ẹ máa rí àwòrán yín lára ọlọ́run wọ́n ní ọmọ nǹkan tó yẹra minkum annahu àrùn fàmà àrọ́fàhù ẹni tó bá wọ́n rí ọlọ́run bá nu yín tó bá rí tó bá rò pọ́lọ́run lòún rí ọ̀dọ́lọ́ mẹ́nu bẹ́ẹ̀ bá rí ọlọ́run tó wá ní mo rí ọlọ́run ajẹ́pẹ̀rú ẹni bẹ́ẹ̀ kò sí ìdánwò ọba mà torí kò gbàgbọ́ yẹ wáyé dátì lójú rí yẹn. wọ́n mẹ́ni àrífàkùn mínú ẹni tó bá rí ọlọ́run tẹ́wàá rí ọlọ́run yàtọ̀ sóhun pé ọlọ́run ní èmi ni ó ní kọ̀dọ̀ ọlọ́run bá mà tó bá rí ọlọ́run tó wá rí pé èmi náà rí èmi náà ni ẹni àtẹni ẹlọ́kan náà ni wá rẹ̀ ní ọlọ́run tó rí ọlọ́run tó wá rí pé kan náà ni pẹ̀lú òun náà òun gan lọ́dọ̀ àwọn náà wọ́n yàtọ̀ sẹ́yìn pé òun wà ọlọ́run bá wà lọ́tọ̀ irú ẹni bẹ́ẹ̀ ò tí ì dọ́lọ́ ọmọ o ilé wọn ń pè ní alhakikoto alilahiya lọ́dọ̀ àwọn oníṣúfi alhakikoto alilahiya nìyẹn kó a gbà wípé ọlọ́run gan àti ìwọ bákan náà ní ìwọ gẹ́gẹ́ lọ́lọ́run ọlọ́run ọlọ́run tó wọ́n ń wọ́lọ́run káàkiri ìwọ ń kọ́kọ́ ọdún kọ́ta ni ọ́ ọlọ́run gẹ́gẹ́ ni wọ́n náà tòun tó bá jẹ́ ń bèrè àti tó ń ṣe ń wọ́lọ́ káàkiri lódà ìwọ̀n ní síbi ọ̀rọ̀ tí ì dé ipò tí ó ń kó dé yẹn. wọ́n ti wá fún ọ láwọn ọṣẹ kan fáwọn àwọn ọṣẹ táwọn ń fún yẹn jọjọ pé gbogbo àwọn ọṣẹ yẹn kéde pé olùkàn lè sì ṣàdédé kà máa fàtà o. tó bá bá ọṣẹ ìtàn fún ọ yẹn tó bá gbàdébì kan tó bá gbàdé gọ́ọ̀là kan tí ẹni tó jẹ́ mọ̀rọ́ bí rẹ ẹni tí ó rìn olórí ìlànà yẹn tó bá rí pé wọ́n ti dé mọ́tàbà kan pẹ̀lú sẹ́yìn òun ní ọ̀padà tó fún olómi ní gbé wá ni yóò fẹ́rẹ̀ ní ó gbé wá fún un ní pé iṣẹ́ ìní kó tó fún un kì í ṣe pé ọkà dédé máa mú pé èmùtí ń fa àlọ́ ní ti ìhú ni mo fẹ́ máa fà ó jẹ́ máa fa káwé máa fẹ́ wú ọ̀jẹ̀ fún wọn. wọ́n rí ọmọ ṣiṣẹ́ fún wọn ó lè jẹ́ pé nǹkan míì ni gbé wá ní tọ́gbọ́n bá ṣe bí wọ́n gbé wá fún oníwàsọ́fọ́ pé ní gbé wá fún ọ̀rẹ́ o ní tí kọ́ ọlọ́mọ wíwèé ọ̀rẹ́ yẹn lọ tó tó bá wọn ní wọ́n yẹ kan wọ́n tún lọ yóò tún lọ bá yóò tún rí pé yóò tún gbé nǹkan mi wá fún ọ wọ́n máa wọn sẹ́yìn fún ọ ni. wàhálà èyí ń wà fúnra yẹn tó lè gbọ́kàn máa ń ẹni tó ní complex wàláì agbákan ẹ̀sìn ni wàláì agbákan ẹ̀sìn ọ yàtọ̀ bàjẹ́ bàjẹ́ sí ẹ̀sìn táwọn ẹbí ṣe bàjẹ́ ọlọ́run sànù wa. ìlú hẹ́rọ̀bì ìlú hẹ́rọ̀bì ó ní fàyídà mẹ́lá bíkùn eléyìí ràhátùn sọ̀rọ̀ tọkùn fìhì. فمن تخير منكم أنه رآه فما عرفه ومن عرف ومن عرف منكم أنه رأى نفسه فهو العارف. الله أبا عليك لا يبين وصدره bọ́lá ọba wa ti wá gbé wá sọ́dọ̀ rẹ̀ báyìí ẹ máa rí ọlọ́wọ́ ọba ẹni tí ọba rò wípé ọlọ́wọ́ ọba lòún rí nínú yín ọ̀dọ́ náà o wò kẹ̀tì ìmọ̀ ọlọ́run nìyẹn àmẹ́ni tí ọba mọ̀ wípé ara ẹ̀rọ gangan lòún nígbà tó bá rọ́nà tó pé èmi náà rí o èmi náà rí o òun gan lọ́dọ̀ lọ́mà eléyìí báyìí á rí nínú fòsóòsò ṣíkàm ní page seventy one nínú fòsóòsò ṣíkàm á rọrọ yìí wàláhì àgbákò ọ̀rọ̀ gbá lọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó burú gbà ní kò yẹ báyìí sèyí so eléyìí báyìí òun ni nǹkan tí Ibn Arabi tó fi ọ̀rìn ilẹ̀ nínú tírà yẹn wàláhì bí asúlù yìí ṣèṣe wà yìí bó ṣe wà lọ́dọ̀ àwọn tó jẹ́ ògbóǹtarìgì tí wọ́n ti bá iṣẹ́ débi tí mọ́tàbà tó ga lọ́dọ̀ àwọn oníṣòfin nìyẹn tí ẹ bá bá sẹ́dé mọ́tàbà kan ẹ dèrú àwọn kò tá à ń sọ yìí lọ́dọ̀ àwọn oníṣòfì ẹ rí gbogbo nǹkan sí ẹyọ kan ẹ rí gbogbo nǹkan sí ẹyọ kan pé huwa kúlú wà kúlú huwa tẹ́wàá wò bẹ́ẹ̀ ò kí ni kí ni tiwọn yóò huwa kúlú wà kúlú huwa ọ̀rọ̀ <laughs> kí ni wàláyé àgbákò gbára náà yóò wá wọ pé ah, irú kí lè léyìn ẹgbẹ́ dàda ká ìwé rú ìlànà ní kọ́lídà oṣù níyànà wọ́n máa wọ pé tiwọ́ tó ọba ti gbọ́ yé òun láéláé ò tí ì dé mọ́tàbà táwọn yìí nù làákàyè tí làákàyè rẹ fẹ́ dàrú pé huwa kúlù wà kúlù huwa kékeré tí wọ́n yé òun ò tí ì ọ̀tọ̀ máa bá tẹ́ lọ ó sì máa bá tẹ́ lọ títí títí làákàyè rẹ ó fi tọ́ọ̀nù tí ó fi tọ́ wọ̀rọ̀ àkáyẹ̀ ẹ́ débi kọ́ padà gbọ́ yé pé ẹ́ tó fi wà sọ́lá débi kọ́ mọ̀ pé gbogbo nǹkan wáyé tá a lọ́hùn ni ẹ́ gbogbo nǹkan òun ní gbogbo nǹkan gbogbo nǹkan sì lòun náà huwa alkullu òun ní gbogbo nǹkan wà kullu walkullu huwa gbogbo nǹkan sì lòun náà kò yẹ báyìí sí yìí òun ni ibùnà òun ni aláàjù sọ lóbi ní fàyàlẹ́ ìtàṣẹ́rì ẹ́ òun ni fàyàlẹ́ ìtàṣẹ́rì man ìdáhù ó ní ó sèmi lè mọ̀ man al-ma'bud tàwọn ọlọ́lẹ́ ìjọsìn fún ga nígbà tó wọ́n pé anta rabbun wa rabbu anta ìwọ náà lọ́lọ́ ọlọ́ọ̀ náà ni wọ́n náà yíra nìyí so ọ̀rọ̀ ọ̀bọ̀ sànù wa náà kì í ní báwọn nǹkan tí Ibrahim àbí nǹkan tó sọ nìyẹn náà ìbàwọ́ tó wá ń tẹ̀síwájú ẹni tó kọ́ pé ó gbà yí pé àmúbìnú alayhi salatu wassalam wọ́n dá ọ̀kan fún àwọn tó pè ní wọ́n ní tó pé li anna ad-da'wata ila Allahi makrun bil mad'u nítorí pé ká máa láǹ pèpè sọ́dọ̀ ọlọ́ọ̀ba yìí máa dá àti yìí máa tan àwọn tá à ń pè ní. akáǹjẹ́dẹ̀ fún wọn ni ad-da'watu ila Allahi makru bil-mad'u. pé adìrẹ́ kábàá bẹ́ẹ̀ ó ní kọ́nà ọjà ìhù mẹ́kọ́ kàmá ìyàyàwó ló fi ẹgbẹ́ táwọn náà dá lóhùn àwọn náà dá lóhùn pẹ̀lú ẹ̀tàn ẹgbẹ́ bí òun náà ṣe ẹgbẹ́ bí ọ̀nà tóun náà gbà pé wọ́n gbà lọ́pọ̀ náà tàn ọ̀nà ẹ̀tàn lòun náà fi ń pè wọ́n àwọn náà dá lóhùn pẹ̀lú ẹ̀tàn ọ̀nà ẹ̀tàn ni pé ìtí ń pè wọ́n sí gẹ́gẹ́ òun wọ́n gbọ́ yẹn àwọn náà wá ṣe àwọn ọ̀gbọ́n tí ń ṣe tí ń pè wọ́n sí àwọn náà wá ń lo ẹ̀sẹ̀ fún tó yẹ pé àtẹni tí ń sọ̀rọ̀ àtẹni tí wọ́n jọ sọ̀rọ̀ àwọn méjì ti gbọ́ra wọn yé pé ṣebí tó ń pè wá sí náà ni pé káta máa ń sin gbogbo àwọn òṣàyí lọ ọwọ́ ń ṣe mọ́kùrù fún wa pẹ̀lú pé ọlọ́run náà ni wọ́n àbí ẹni náà làwọn náà ti gbọ́ yé o ẹ̀yin náà mọ́pa wọ́n ti. sọ́wọ́n ti eléyìí báyìí page seventy two ló ti sọ̀rọ̀ yìí èyí tí mo kà ní ìtàn yẹn mo ló page seventy one nínú tó seventy two nínú fòsúsù ìṣúkàn wọn ló ti sọ eléyìí báyìí lẹ́yìn káwọn ó sì bí Ibn Arabi Ibn Arabi bó ṣe gbé ìkẹ̀kẹ̀ sójú ọ̀nà ọlọ́run ọba tó gbé sípò ẹ̀ tàn ó pe sípò pé èèyàn ṣe mako bilmadẹ̀wì à ń tan àwọn táǹpé ni. bẹ́ẹ̀ ó ti ẹ̀gbẹ́ sí pé òun gangan òun ni àyànnà ìmọ̀kà òun gangan gangan ni wọ́n ń pè ní ẹ̀sẹ̀ gangan nìyẹn láàárín àwọn sàárà nínú ọ̀rọ̀ yìí irú ran ẹ̀ka ilé tí anábì nù ààrẹ ìṣọ̀láṣọ sàràm tó lò fún àwọn ìjọ rẹ̀. ọlọ́pàá ń sọ àwọn ìjọ rẹ̀ náà àwọn náà ń sọ nínú mákùrù tí wọn náà pé látàzàrú na ààyè hásákùn wà látàzàrú na wàdàn wà láṣùwà rẹ̀ wà láàwọ̀ sàrà ìkọ̀ wà náà nítorí àwọn ọ̀rọ̀ yìí lọ́dọ̀ ọ̀bùnà tí wọ́n bá fi lè pẹ́ tí wọ́n bá fi lè pa àwọn òfin àwọn ọ̀tá àwọn ọ̀tá wọ̀nyí sí àjọ pípé jáàmù lùmìnà ṣáfì àwọn àkọ́dìní máa tẹ́ra kú mìnà òlà. ìbùnà àwọn ọmọ sọ báyìí nínú pẹ́ẹ́tì seventy two nínú ọ̀rọ̀ yìí ó ní pa ìnáhùn ìdá ìdá tẹ́ra kú hùn tó pé àwọn tí àwọn wí àwọn ìjọ anábì nù tó bá pa àwọn òtà kan yìí tì tí ọlọ́run bá bá òdodo nìyẹn wọn àjá ọlọ́run bá mọ̀ nìyẹn lójú wọn bá ti pa àwọn òsàyìtì tó lójú wọn bá ti pa àwọn òsàyìtì tó bá ti jìnà sí wọn tó bẹ́ẹ̀ ni wọ́n ti dọ́lọ́ ọmọ tó tó pé tó bá yẹ kó má dá ọlọ́run mọ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ti máa súnmọ́ wọ́n sì máa múra sí ìmọ̀ sin àwọn òsàyìtì tí ọlọ́run bá gan ni wọ́n ti yẹn tí wọ́n ti wọ́n ń jìnà sáwọn òsàyìtì tí wọ́n ń pa wọ́n ti kàn súnmọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n ti ń sáyìn màkà nípa ọlọ́run tó wọn àjọ ọlọ́run mọ̀ nìyẹn o. وإن للحق في كل معبود وإن للحق في كل معبود وجها يعرفه من يعرفه ó ní torí pé ọlọ́run ọba ọba òdodo ó níwájú lára gbogbo ẹ̀dá ọlọ́run ọba àlekẹ́lá ń bẹ nínú gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá gẹ́gẹ́ tẹ́ wò yẹ ọlọ́run ọba ni yàrí kùhù mẹ yàrí kùhù àwọn tọ́kà mọ́ ọlọ́run ọba ni wọ́n mọ̀ pé sẹ́ni tí wọ́n wò yìí wàláì mú kọ́lọ́ba búra ẹjẹ́ apá ìwàdà sí àwọn ojú tó sọ fún ọ pé ta lélẹ̀ wọ́n sọ fún ọ pé ta lélẹ̀ wàláì tẹ́ ẹ bá ba tẹ́rẹ́bíyà à ń bọ̀ wá níbi tẹ́rẹ́bíyà àgbákò ń bẹ níbi tẹ́rẹ́bíyà wàláì wọ́n sọ fún ọ pé ta lélẹ̀ tọ́ bá sọ fún ọ pé Ibrahim ni ọ padà wàláì wàláì ò tí ì bá tẹ́lẹ̀ jù kankan tó pé ò tí ì mọ lọ́ọ̀ nìyẹn ò tí ì mọ táǹpẹ̀ ní alhakikatu ní Ibrahim wọn ó rí píìtì nu mo tún wá fún ọ láwọn sẹ́mi ọmọ bá lọ ní ọtọ bá jáde tó bá ní ta ilé tó ní húwà náírà masha allah ẹ o ti wà mẹ́ nìyẹn tó bá ní ta ilé tó ní húwà ni húwà tó bá sọ pé húwà wọ́n ti mọ̀ pé o ti gbọ́ yé ọlọ́run

mílíọ̀nìtì mẹ́rin náà rẹ̀ túbí ọ̀kadẹ́bùnìtì ẹgbẹ̀rún if there is anything like that ọ̀kadẹ́bùnìtì mẹ́rin náà wọ́n túbí. trinity ni pé ẹgbà yìí pé àdébìnrin sá ọlọ́run náà ni ọlọ́run ọlọ́run náà ni ẹ̀mí mímọ́ ọlọ́run náà ni gbogbo ọwọ́ ata three in one three in one ìdápẹ́ ní trinity nìyẹn. bẹ́ẹ̀ àwọn sufi ní gbogbo ilé ni gbogbo ilé yóò kà wá ẹ̀yin tó sọ pé ọlọ́run ẹ̀yin ò gbọ́dọ̀ wí nìyí gbóòtá ọ̀kan tó wà lọ́wọ́ wàláì ó ní mẹ́lìkìnzírù ilá ìlà kí ló ń pè lẹ́bẹ̀ẹ́ gẹ́tì ìbá sọ lọ́wọ́ wà máa ń láwù ilá ara ìbò fi kàníìsà táwọn ń pè lọ́wọ́ gẹ́tì ìbá sọ pásítọ̀ sí bẹnu chọ́ọ̀tù. pásítọ̀ ọlọ́run ni ilé ẹ̀ ẹ̀ mọ lọ́wọ́ ẹ̀dọ́ lọ́wọ́ mà ẹ̀já fọlọ́ọ̀ yín ìgbà wọn wà lára rẹ̀ ọ̀yà ẹ̀ ẹ̀ àwọn ewúrú ìbéèrè burúkú báyìí ìbọn wàláì sísá yìí dé ó ní àwọn ọmọ ìgbà bàtà kìlà ń lọ́dọ̀ rẹ̀ kìlà láwọ́ ó yà ìdìbò kí ni báyà lọ́dọ̀ rẹ̀ <laughs> <laughs> aláì kí ni sàrùmí lọ́dọ̀ rẹ̀ sàrùmí ọ̀yà ọ̀gbádùn sẹ́ sàrùmí ò nídàájọ́ àbí sàrùmí kò nídàájọ́ <laughs> ọmọ ọ̀rọ̀ nídàájọ́ ni. bẹ́ẹ̀ na ọlọ́lọ́lọ́dọ̀ àwọn oníṣòfì ọlọ́run ọba ò gbogbo pátápátá ni bàbá náà káti tátímẹ́ǹtì àti gírámà ìbí náà náà bí ó ní tẹ́bọ́ ṣe ń pa gbogbo ẹ̀dá tí ń bẹ pátápátá ọlọ́ọ̀ba náà nù ọlọ́ọ̀ba náà lẹ̀ ń wò yẹn. ẹ yàyàrí fúnfún máa ń yà àlejò àwọn tó bá bá náà wọn jà á lóhùn máa ń yẹ jà á lóhùn àwọn tí wọn ọlọ́ọ̀ba ní ó sáyìn màkà nípa rẹ̀ ṣùgbọ́n tó bá mọ ọlọ́ọ̀ba mọ̀ pé gbogbo ọlọ́ọ̀ náà ni gbogbo wọn ọlọ́ọ̀ náà ni gbogbo wọn. àwọn ìpìlẹ̀ yẹn lọ́dọ̀ àwọn oní fìlọ́sọ́fì náà ló ti wá gbọ́ àwọn ìpìlẹ̀ tá à ń sọ pẹ̀lú àwọn Sufi náà wọ́n ní àwọn ẹ̀dá apẹ́sọ̀nà méjì pápá ju ànábì yẹn Ìsá wọn ló pín sọ̀nà méjì wọ́n ló ní jíhà kan tó yẹ pé jíhà tún là súùtì ni kò yẹ lára ṣe wọ́n sì ló ní jíhà kan tó jíhà tún là húùtì ni kí gbà lérò yẹn ìyẹn ni pé abala kan bẹ tó yẹ pé èèyàn ni abala kan bẹ ọlọ́run ni lára ànábì yẹn nígbà tí yìí so ìgbà míì yóò máa sọ̀rọ̀ bí ọmọ èèyàn ìgbà míì yóò máa sọ̀rọ̀ bí ọlọ́run nígbà tí yìí tó bá bẹ́ẹ̀ lọ bí àti làásùtì làhùtì ẹ̀ yóò máa sọ̀rọ̀ bí ọlọ́run ọlọ́run gangan ní sọ̀rọ̀ tó bá bẹ́ẹ̀ lọ bí àti nàásùtì ẹ̀ nàásùtì yóò máa sọ̀rọ̀ bí èèyàn nígbà tí yìí so kí n kàn yí ìpìlẹ̀ táwọn onítúbí àtàwọn àwọn àwọn kírísítẹ̀ǹtà ti jọra wọn lára wọn kulẹ̀ yẹn nìyẹn. Sokola ọba rẹ kí lápá dàkún kí ó sànù wa níbi àánú. now eléyìí báyìí tí mo sọ yìí ó wà nínú page seventy two nínú òṣìṣẹ́ sikam kì í sọ̀rọ̀ náà hùtì kì í sọ̀rọ̀ náà sùtà sí làhùtì o sọ̀rọ̀ nípa wípé ọlọ́run ọba àlíkẹ́lá ó ní gbogbo ẹ̀dá tẹ bá rí ẹni tó mọ̀ ọ́n ẹni tó bá jọ́ lọ́wọ́ ọba mọ̀ ní ó mọ̀ pọ́lọ́ lòún rí yẹn ẹni tí ó bá sáyìn màkà nípa ọlọ́run ọba òun ni kò ní mọ̀ pọ́lọ́run ọba ni òun rí kò rí bá

lára àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan wọ̀nyí wọ́n níwájú omi wojú ìṣàp ṣéwúrà yìí sìn yìí so àwọn náà rẹpẹsẹ́ǹtì ọlọ́run ọba ni ṣéwúrà yìí sìn so ọlọ́run ọba gẹ́gẹ́ lọ́wọ́ láwùrán tẹ́wù yẹn. láàárín ìbílẹ̀ wọn bí wọ́n tẹ̀síwájú lórí láwùrán yẹn níbi ìtú àyẹ̀yẹ́ ní tukutu lọ. wọ́n ní wọn lápá Ah. ó ní àwọn ọ̀ràn ọ̀nà mẹ́ta wọn lè pé wọn sí. ó ní alákọ̀ọ́kọ́ àwọn ìdílé àwòrán tó ń tọ́pọ̀ ẹ̀bà àwọn ni alákọ̀ọ́kọ́ nínú àwọn ìrìn yà. Nàám àwọn alákejì tí wọ́n ti àwọn èèyàn tí wọ́n ti àwọn èèyàn tọ́jú wọn àwọn ni àwọn tí wọ́n ẹni tó jẹ́ ẹni tó jẹ́ àlùmọ̀kọ́tọ́sì ara mi sì ó ń bá lọ àti àwọn asáàbì olùwọ̀n bẹ́ẹ̀ lọ wọn. tí wọ́n sọ̀rọ̀ nípa wọ́n máa kábíyè zọ́ọ̀mìnà ìlà dọ̀láàlà ìgbà tó sọ̀rọ̀ nípa dọ̀láàlù bẹ̀rẹ̀ wọ́n ní ṣáyọ̀rọ̀ ni ó ní ṣáyọ̀rọ̀ ó ní ìtumọ̀ dọ̀láàlù bẹ̀rẹ̀ ó ní ṣáyọ̀rọ̀ ni kí ló ń ní ṣáyọ̀rọ̀ kéèyàn dààmú kí làákà yẹn dààmú kó má ma báwo ni nǹkan ṣe rí mọ́ ó ní lẹ́pẹ̀ ní oní dọ̀là àlùbẹ̀ yẹn. tí wọ́n bá yọ ọ̀sán ọ̀sán ọ̀rọ̀ mẹ́rẹ̀. ó ní dọ́là nàbí nínú tó sọ pé wà látàdí di zalimina illa dalala. èyí tó yẹ pé lára àwọn ìpè tí Ànábì Nuh alayhi salatu wa salam lára àwọn ìbẹ́ lọ́wọ́ bá tó ṣe lórí àwọn ìjọ rẹ̀ ni Ibn Arabi gbà wípé àjùmù bẹ̀yẹ wọ́n máa bá di jùmù àwọn tí ọlọ́run bá àdúgbò lọ́wọ́rìn nínú Al-Qur'an Al-Karim tọ́lá ọ̀rọ̀ ọ̀rọ̀ ń sọ̀rọ̀ nípa àwọn ìran èèyàn mẹ́ta kan nínú àwọn tọ́lọ̀ bá àdúgbò lọ́wọ́ ọlọ́run bá wọn náà náà jogún tíra afúnni tíra àwọn tá a sàlẹ́sà náà rẹ̀ rú wa ìbílẹ̀ fi bi bi ara àti nuhu ti ń rẹ̀ lórí yẹn ẹ máa wo tó fẹ́ nà síjà tó fẹ́ mú jáde bẹ́ẹ̀ o. ó ní ọ̀rọ̀ àwọn tó sọ pé ọ̀rọ̀ tábà lẹ̀ nínú ọlọ́run lẹ́yìn náà fún ní tíra àwọn wàmínhùn zọ́ọ̀lìmù lè nọ́ọ̀sì ó ń bẹ́ẹ̀ nú àwọn wọ̀nyí tó yẹ pé zọ́ọ̀lìmù lè nọ́ọ̀sì ó ṣàbòsí fẹ́mi ara rẹ̀ wàmínhùn mọ̀kọ́tọ́sì ó ti ń bẹ́ẹ̀ nú wọn tó yẹ pé ìjọ àárín gbogbo ni kò ṣàbòsí fẹ́mi ara rẹ̀ bẹ́ẹ̀ ni kò ṣe kí ni bẹ́ẹ̀ ni kò sáyẹ́gbẹ́ kò sàṣejù bẹ́ẹ̀ ni kò sàṣètò ọ̀rọ̀ láàrin gbogbo kò sàṣejù bẹ́ẹ̀ ni kò sàṣètò. tàbí àìmọ̀kọ̀tẹ́sì ìlú bíbá ìjà rẹ̀ òun ni ẹni tó yẹ sí pé ó mójútó àwọn ọ̀ràn ẹ̀yàn nìkan ṣùgbọ́n àwọn náfìlà ó fi wọ́n lẹ̀ kò ní wọ́n rí sí àìmọ̀kọ̀tẹ́sì ìlú nìyẹn ẹni tó yẹ sí wípé ẹnu wọn bá tó yí mú ó mú àwọn èèyàn tó jẹ́ nǹkan tó jọ ọ̀ràn yẹn lórí àbáwọn eléyìí tí fi ṣe àlékún yẹn ọ̀pá wọn tì wà minhum ó ní wà minhum sabiqun bil khayrat ó ṣe ń bẹ nínú àwọn ìjọ wọ̀nyí àwọn tó yẹ pé wọ́n ti gba wájú pẹ̀lú iṣẹ́ olóore tó yẹ pé àwọn wọ̀nyẹn lẹ́yìn tó bá mójútó ọ̀ràn èèyàn tán wọ́n tún mójútó àwọn náfìlà gbogbo iṣẹ́ olóore sì ní wọ́n à ní máa wọ́n à ní máa kó ọ̀lẹ wọ́n à dẹ̀ ní máa fàjọ nígbà tó bá ti kan kan ṣiṣẹ́ olóore. so Ibn Arabi wá dé zulumu tí ọwọ́ ń ara àtọ̀hún yẹn pé wọ́n látẹ̀sílẹ̀ bọ̀ọ̀lì ní iná ilẹ̀ bọ̀ọ̀lì àmà zulmù tó wà ní ọ̀rọ̀ yìí ní báyìí ọwọ́ gbé sí ìtumọ̀ zulmù tó wà níbi ayọ̀ ilé yìí báyìí ó ní ẹ̀rọ báyìí zulmù lọ́wọ́ ní báyìí zulmù lọ́wọ́ lọ́hùn yẹn náà sọ́gbà tó jẹ́ pé zulmù lọ́wọ́ ń bẹ̀ yẹn zulmù lọ́wọ́ ń bẹ̀ yìí náà ajọ́ ti wí pé àwọn wọ̀nyí kí wọ́n ṣe wí pé kéèfì rí ni wọ́n mùsùlùmí náà ni wọ́n láwọn ọjọ́ ànábì Nuhu tá à ń sọ yìí mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n ẹnu hílmù tó wà fún wọn ni wípé látara wọn ní hàrà ìdààmú bá wọn lórí ìmọ̀ ọlọ́ọ̀ba ní àkíkọ̀ òun ló sọ wọ́n di zalim kò ẹ bá ní sèyí so kì í ṣe wípé wọ́n jẹ́ kébèrè so zulumu bẹ̀yẹ zulumu bí irú náà zulumu ẹlẹ́ẹ̀kejì tá a kà ń lọ ààrẹ ni dọ̀láàlù bẹ̀yẹ harọ́rọ̀ ni ìdààmú lásán ni kìí ṣe dọ̀láàlù bẹ̀yẹ sọ̀rọ̀ kó rojọ́ òdodo ìdààmú lásán tí a máa tètè máa ta ní ń pè lọ́lọ́wọ́ ba gan kó dààmú dààmú kó tó wá padà wá gẹ́ẹ̀tì ní ń pè lọ́lọ́wọ́ ba. ṣèlú yìí báyìí nínú ran ìdá ọ̀rú eléyìí tí Ibn Arabi tó fi ń tú àwọn Kùránì ni. tò níparí ọwọ́ sọ nínú àwọn mímọ kọ̀pì átìhì nínú àwọn burú tí wọ́n ṣe inú àwọn nǹkan tí wọ́n ṣe láburú kò yára ní sèyí nínú ẹ̀ lọ́yẹ́ pé ọlọ́run ọba àlékẹ́ láti fi ìyà jẹ wọ́n látara àwọn burú tí wọ́n ṣe yìí tọ́lọ́run ọba àlékẹ́ láti kéde tó fi tẹ̀ wọ́n rì. wọ́n sọ wípé nínú kọ̀pì àyẹ̀ ìgbà tí nínú àwọn ọbí fẹ́ tú kọ̀pì àyẹ̀ ó ní nínú àwọn ìlànà tá a là kalẹ̀ fún wọn lọ́wọ́ kìí ṣe pé wọ́n ṣàṣìṣe nípa ọlọ́run ọba nínú ìlànà tá a là kalẹ̀ fún wọn òun náà lọ́fàá òun ni wọ́n ń rìn tó fi jẹ́ sí pé òwúríkù ọlọ́run ọba àlekẹ́lá nínú tẹ̀síìrù tiẹ̀ ó ní nítorí ọlọ́run ọba àlekẹ́lá fi tẹ̀ wọ́n rì ìbáàrí ilẹ̀ ilmi billah sínú ma wípé kéèyàn dá ọlọ́run ọba mọ̀ nínú àwọn ìlànà tó lọ́wọ́ bá àlékẹ́lá gbé kalẹ̀ fún wọn tí wọ́n ń rìn nínú ìlànà wọn ni pé ọlọ́wọ́ bá àlékẹ́lá ó tà wọ́n rì bá nígbà tó gbọ́ ìlànà yíyé tó sì bẹ̀rẹ̀ sí máa ìlànà tó lọ́wọ́ bá àlékẹ́lá gbé kalẹ̀ fún wọn ọlọ́wọ́ bá àlékẹ́lá tà wọ́n rì sínú ibùdó ìnímọ̀ nípa ọlọ́wọ́ bá fọlọ́n yẹ́ dídú lẹ́hùn mi dún ní láhẹ́ à ń sọ̀rọ̀ èyí gbogbo nǹkan bá wá rí pátápátá tí ó bá ràn wọ́n lọ́wọ́ kò sí nǹkan kan tí ń jí nǹkan ẹja sí ju ọlọ́run ọba náà lọ gbogbo ẹni tí ó dìde kó o fẹ́ ràn wọ́n lọ́wọ́ ọlọ́run lẹ́ni náà máa jẹ́. falam yajidu min dunillah wọn à rí ẹnì kẹkẹ yàtọ̀ fún ọlọ́run ọba ẹ tó lè ràn wọ́n lọ́wọ́ àti kẹ́ni ẹ̀ náà máa jọ́ lọ́hùn falam yajidu min dunillah ansara so ìtọ́nà ọba àlejò náà sọ pé nígbà tó wọn ọba àlejò pa wọ́n rì pẹ̀lú ìbínú tó wọn ọba àlejò náà tẹ̀ wọ́n pẹ̀lú ìbínú ọlọ́wọ́ ọba látara àwọn ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ń ṣe látara kúfúrú wọn ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ń ṣe ọlọ́wọ́ ọba àlejò náà wọ́n rì ọlọ́wọ́ ọba àlejò wá jù wọ́n sínú ná wàlàmíyàjìdù kò sẹ́yìn kankan tó ní kápá àti ràn lọ́wọ́ kó ń bi nítorí ọba àdékẹ́lá ń wí ìyẹn nínú àyà ìgbà tí ibùdó arábìnrin sọ ó ní mímọ́ kọfí áàtì nínú àwọn ìlànà tó lọ́wọ́ bá àdékẹ́ ńlá fún wọn tí wọ́n ń tẹ̀lé ògùríkù lọ́wọ́ bá àdékẹ́ láti tẹ̀wọ́n rì sínú ìgúdò ìnímọ̀ nípa ọlọ́wọ́ bá pàlàmìyẹ́ jìdù min dunillahi ansara sùlátara báyìí o wọn wọ́n rí ẹnì kankan lẹ́lòmíì tó lè ràn wọ́n lọ́wọ́ yàtọ̀ fún ọlọ́wọ́ bá ìyẹn ni pé gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ pátápátá tí ó bá ràn wọ́n lọ́wọ́ àbí tí ó dìde ìrànlọ́wọ́ sí wọn ọlọ́wọ́ bá náà ní gbogbo wọn mọ̀ jẹ́ torí kò sẹ́nì kankan míì tó lè ràn ní lọ́wọ́ kódà nínú àwọn ẹ̀dá tí ń lọ́wọ́ náà àfikọ́ yẹ kọ́ lọ́wọ́ balẹ̀ nínà. so ajá ti pé ọlọ́run ọba gẹ́gẹ́ ní inú ànsọ́ọ̀rù wọn ọlọ́run ọba gẹ́gẹ́ ní oríran oúnjẹ ní orísun oúnjẹ ní nǹkan tí ń ràn wọ́n lọ́wọ́ ló fi jẹ́ sí pé ọlọ́run ọba àlékẹ́ lọ́wọ́ pàrọ̀rùn ọ̀tẹ̀ wọn rì sínú kíni o sínú ìsẹ̀mí gbére sínú ìgbádùn gbére so níparí ọwọ́ tí wọ́n rán wípé innaka intazarhum yudillu ibadak lóní ìyẹn ọlọ́run ọba tọ́ ọba ni o fi wọ́n lẹ̀ wọ́n máa nu àwọn ẹrú rẹ̀ ó ní ìtumọ̀ rẹ̀ pé yuhayiruhum wọ́n máa kó ìdààmú bá wọn ni fàmùkùrìjúhùn min al-ubudiyyati ila ma hum fihi min asrar rububiyya wọ́n máa kó wọn kúrò níbi ìmọ̀ sẹ́rú lọ wọ́n máa kó wọn kúrò níbi ìmọ̀ sẹ́rú lọ síbi ntí àwọn wà nínú ẹ̀yẹ nínú àwọn nínú àwọn àṣírí ọlọ́run àbátọ́gbẹ́rẹ́ فينظرون أنفسهم أربابا بعدما كانوا عند أنفسهم عبيدا àbídú al'arbahu وما ma wá jẹ́ ọrú tó jẹ́ ọlọ́run wọ́n ma jẹ́ ọrú tó jẹ́ ọba kò yíra nìkan so inshallah bí tí a dúró sí ilé báyìí ní alẹ́ yìí so nǹkan tó ń ṣàlàyé ní báyìí ni wípé àwọn wọ̀nyí wọ́n bá nǹkan yìí débi wípé wọ́n jáde wọ́n mú wọn jáde kúrò níbi ipò ẹ̀rọ̀bòdíyà ipò ìmọ̀ jẹ́ orúkọ lọ́ọ̀ba wọ́n máa fọ wọ́n sínú ipò inú àṣírí rùbòbíyà gẹ́gẹ́ ìmọ̀ jẹ́ ọlọ́ọ̀ba àwọn náà mọ̀jọ ọlọ́ọ̀ba débi pé wọ́n máa rí ara wọn ní ọlọ́run lẹ́yìn tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ríra wọn ní ẹrú bẹ́sẹ̀ ríra wọn lẹ́rú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn ó padà kúrò nípò ìríra wọn lẹ́rú yẹn ó padà bọ́ sípò ìríra wọn ní ọlọ́run ba ajẹ́kọ̀ọ́ wa jẹ́ ẹrú tó jẹ́ ọlọ́run fahumul abidu al-arbab so ẹ wú àwọn ọ̀rọ̀ yìí so àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé ó lè da orí yàn rú ni kò ní báyìí nísìnyí wàláì ẹni pé àwọn ọ̀rọ̀ yẹn ó tako làákàyè púpọ̀ ó tako làákàyè ó kàn án.

so wọ́n ma wá jẹ́ ẹ̀wọ̀n táwọn èèyàn ń wò lẹ́rú àmọ́ ọlọ́run ni wọ́n òun ni gbogbo bó ti ń dọ́ńdù tó ń parabuléèsì yẹn nǹkan tó fẹ́ gírà yìí nínú gbogbo àwọn jákujàku tó ń sọ nìyẹn so eléyìí báyìí náà ìran wáṣídá ti rùjú ni sùkọ́lọ̀ ọba àlẹ́ gákó sànù wa nǹkan tó wẹ́pù fún wa ń bì òun náà ni pé ká gbà wípé àwọn ìjọ anábì Nuh alayhi salatu wassalam múmi ni ni wọ́n báyìí ní tí wọ́n ń jọ́sìn fún òun gangan òun ni ọlọ́run ọba tó yẹ ká máa jọ́sìn fún òun bá ní ti yìí ó sì gbà yí pé ànábì nù ó ń dètè ànábì nù òun tàn wọ́n ni pẹ̀lú tó pẹ̀lú kòtò tó ń pè wọ́n yẹn yín tó fẹ́ ká gbọ́ yé gangan làwọn náà gbọ́ yé yẹn àwọn náà wá dá lóhùn pẹ̀lú ẹ̀tà pẹ̀lú pé iṣẹ́ wọn tí wọ́n ń ṣe òun ni wọ́n tẹ̀síwájú lórí ẹ̀ sọ̀dá tara báyìí ajẹ́pẹ́ nù òun pè wọ́n sí gangan òun náà ni wọ́n ń ṣe yẹn pẹ̀lú yẹn àjẹ́ pé wọ́n dá ànábì Nuhu lóhùn wọ́n sì tẹ̀lé dáhàwà ànábì Nuhu ṣùgbọ́n nítorí pé ànábì Nuhu pè wọ́n pẹ̀lú Mákà ó pè wọ́n pẹ̀lú ẹ̀tàn àwọn náà dáhùn pẹ̀lú Mákà àwọn náà dáhùn pẹ̀lú ẹ̀tàn kò yẹ báyìí nìyí sọ àwọn méjèèjì wá jẹ́ pé èdè wọn yéra wọn ẹni tí ń fẹ̀sán pé ni àti ẹni tí ń fẹ̀sán dáhùn kò yẹ báyìí nìyí àwọn méjèèjì wọn jọ gbọ́ra wọn yìí so eléyìí báyìí ò ní dọ̀láàlì ó wá bẹ̀rẹ̀ sí máa tọwọ́ bá alukur'an ó ń tu sí àwọn ọ̀nà ìfẹ́ nú àwọn ọ̀nà jákujàku eléyìí tó yẹ pé ọlọ́run bá lè kẹlẹ́ ọgbà lérò tádàbí sallallahu sálàmù dẹ̀ gbọ́yé tí kankan náà sọ̀hábà ridwanullahi alaihim tí wọ́n gbọ́yé sọ abẹ́lẹ́ ọba lè kẹlẹ́ kọ́lọ́ba kí sàmì kọ̀ọ̀kan wa kọ́lọ́ba lè kẹ́kọ̀ọ́ fọ àwùjọ ìmọ̀ kúrò níbi àwọn ìròrí burúkú yìí eléyìí tó yẹ pé ìròrí apanirun ni al-afkaru al-haddama àwọn so nǹkan tó súnmọ́ ni kéèyàn wà nínú ọ̀parun lọ́jọ́ gbọ́dọ̀ tẹ̀yàmà téèyàn bá kú lórí ẹ̀ kò yẹ báyìí nìyí téèyàn bá fi lè gbèrò rí ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ pé n tó súnmọ́ ni pé tó bá yẹ pé èèyàn bá kú lórí ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn kú lórí ẹ̀ tí ò kò sí èméjì pé inú ọ̀parun lèèyàn wà ṣùgbọ́n téèyàn ọba wọn lè kú lórí ẹ̀ tọ́nà ọba àlekẹ́ lá ní kó tí ó bá tó adé tó kú àjẹkọ́lẹ̀ ọba àlekẹ́ lá sànú ẹ̀ nítorí pé àwọn ìròyìn yìí ṣe ìròyìn tí èèyàn gbọ́dọ̀ gbé bá ọlọ́run ọba ìròyìn tẹ́ kó tako Islam láti ìpìlẹ̀ dé parí ni ìwé tó yẹ pé nǹkan yẹn gangan lọ́wọ́ bá lékẹ́lá ló rán àwọn òjíṣẹ́ láti wá takò láti wá pọ̀ mọ́ láti wá pe àwọn èèyàn kú mbẹ́ òní Ibn Arabi ló ń propagate òun ló ń spread lórúkọ Islam yìí sòkòrò bá lékẹ́lá kó dákun kí ó yọ gbogbo àwọn tó ti wà nínú gbòkun lórí yìí kọ́nà bá lékẹ́lá kọ́ yọ wọn kù la ilaha illallah wa hamdik ashhadu an la ant astaghfiruka wa fún àǹfààní wa tí a fẹ́ dánlódù àwọn ọ̀rọ̀ yìí lórí whatsapp ẹ jẹ́ kí akọ́nọ́mbà yìí kalẹ̀ kò ká sẹ́ndì ẹ̀ka ní kan hádìyàn tí a bá jẹ́ ọkùnrin kó yín díkẹ̀ pẹ̀lú mail ká ní obìnrin ni kó yín díkẹ̀ pẹ̀lú female o eight one eight five three four sixty fifty lẹ́ẹ̀kan sí o eight one eight five three four sixty sixty subhanaka allahumma wa bihamdik shalala ilaha illa anta astaghfiruka wa atubu ilayk